وعلى المرسلين هم الذين اتقوا معاهم الله وحفظ فرائضها ويتنفعون بالنوافل المشروعه عباد الله قال تعالى افلا يتدبرون القران ام على قلوب اقبلها وقال تعالى نذير لهذه الايه السابقه واصبر نفسك مع الذين يجدون ربك الغداة والعشي يريدون وجهه ولا قالوا أيناك أن تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا خلفه أن تؤمنا واتبع هواه فكان أمره فرقا وقد قال الشيخ ابن الناس السعدي أو السعدي في هذه الآية أنه يأمر سبحانه وتعالى رسوله صلى الله عليه وسلم بالصبر في أوامره من أوائل أيها المسلمون إنه أنه لا نستطيع أن نعطي هذه الكلمة وقت النصر حقها من البيان خاصة في وقتنا هذا لمناسبتنا له التي تتعاون الناس بواجبات الله عليه بواجبات الله علينا فضلا عن واجبات الله عليه bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ lọ́wọ́ ọba ọba wo ọba tó ti kó rẹ̀ àti àwa kò náà ní ọba àwọn hàn kò náà sì ọba àwọn hàn. Àwọn tó fún ọlọ́wọ́ ọba ọrùn lórí ẹni eléyìí ń rò tí ó sì padà fún ni lọ́wọ́ lórí ẹ̀ tí padà wá di dídé tó sì pé ní kéyìí ó ti kú nǹkan bẹ́ẹ̀ ọlọ́wọ́ bẹ́ẹ̀ àti àwọn ọmọ bá ní olùsọ fún gbogbo wọ̀nyí bá fi mọ̀nà náà o ẹ̀tọ́nà ọba bá kádàrà òfẹ́ tó lè mọ̀nà bákan náà apàgàdà gbígbọ́ náà bá yọ ọ̀tún ní kòkó méjì bẹ́ẹ̀ sì ni òsì ẹnì kan pẹ̀lú ẹ̀ tó hàn lọ. bẹ́ẹ̀ la fún àgàdà kú nípa ẹgbẹ́ ọ̀gá àgbàṣọ ọ̀gbọ́n wa ní ọ̀fẹ́ kà ẹ̀rú ọlọ́ọ̀bà yìí ní ṣe. ó dà bí a ti máa ń sọ fún àwọn ẹgbẹ́ ká pẹ̀yẹ̀ lẹ́rú lórí ọlọ́run kò pẹ̀lú pé ètò ti gbogbo yẹn náà ló lè dé ipò yẹn èyí tí wọ́n lọ kọ́ ọ̀rẹ́ yẹn kéde tó lásán tẹ̀lọ̀ tó má tó lẹ́rú ọlọ́ bó wọ́n ti wá tó wọ́n lẹ́rú ọlọ́ gbogbo yẹn bá ló lè jẹ́ ẹrú ọlọ́ ẹ̀yàn mọ̀ yìí pé ká má lọ wúra dá ọlọ́wọ́n máa ń rà náà nígbà tó ń bá ìdí àná ìfọ̀mọ́ wá wá ayọ̀ tó ti bẹ̀rẹ̀ ní láyé. Nígbà tó lọ́wọ́ bá ní lọ́lá tó fẹ́ máa fún wa ní bàbá rẹ̀ bó ṣe rí ìyẹn tó fẹ́ fún ní ọmọ wípé ká fi pẹ́lẹ́ ẹgbẹ́ ìgbà tó wọlé báyìí káìsì special guest of honor wàá ní wípé wàá fún ní àwọn táìsì kan tó jẹ́ àpọ́nlé. lójú àwọn ẹni tí o fẹ́ sọ fún ẹni tí mo lè bá ìsìn sí owó wọ́n lọ fẹ́ ọjọ́ ìjọba èèyàn pàtàkì lókè ló lọ. nígbà tí a pẹ̀lú pé lókèlè nàìjíríà sí kẹ gbàtọ́ wá wá rẹ̀ pé àti àyàwó nígbà bala bẹ́ẹ̀ni báyìí àti wọn tó kó ó bá àwọn ọmọ wọn tó bá lọ sí náà àwọn ọmọ ẹni tó ń kí ṣùgbọ́n pàtó bá sọ pé the minister of sinica ní kìnnìkà tó kún ní kún tó gbé lápèjẹ́lẹ̀ ó ti àwọn òfin alẹ́ náà àwọn ọ̀gá náà ìjẹta ló sọ ọ́ náà àgbà ẹ̀ wọ́n tó gbọ́dọ̀ fẹ́rẹ́ pọ̀ ẹ̀rọ àgbọ̀tọ̀ ẹ̀ ká mẹ́rin tẹ́tà gbọ́lẹ̀ torí pé ẹ̀sìn hajj káàkiri ìgbà tó fún wa tẹ̀lé wa ẹ̀sìn hajj wa ẹ̀sìn hajj wa. bẹ́ẹ̀ wọ́n wà nípa lára rẹ̀ ká mà tó gbọ́ wà nípa lá ló máa bá wa sọ̀rọ̀ pẹ̀lú pélé ìlú wa táwa ló lè fi ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ fẹ́ ká

kínú ló lè kọ́kọ́ tó jẹ́ àtẹ́lẹ̀ yóò parí sí àdúgbò mọ̀ pé pàtàkì ni mẹ́. eléyìí náà láwọn àpèjúwe eléyìí nǹkan ni mútúbà wa lé nìyí ṣùgbọ́n ká lè mọ̀ pé ipò ẹrú kìí ṣe kò tó yẹ parí lọ́dọ̀ ọlọ́wọ̀n ọba tẹ́lì kó mọ̀ wá sọ wá pé òun ṣe ẹrú ọlọ́run tó wo òun ọ̀dá ìṣẹ́ tó wọlé ẹrú ọlọ́run à kọ́ ọjọ́ ẹrú ọlọ́run kẹ́kẹ́ tó gbogbo yẹn ló lè kẹ́ ẹrú ọlọ́run kẹ́kẹ́ tó gbogbo yẹn òun ló mọ ẹni tó wà nípò pẹ́rù ni lóòótọ́ ó sì mọ àwọn ẹni tó ṣe wípé kọ́dà ọ̀tá òun ọlọ́run ni wọ́n ti pẹ̀lú wọn àti ipò ẹrú òun ọlọ́run wa torí ìdí eléyìí àwọn màmá dájú àdìjẹ́ni pé àlejò wa Muhammad ẹrú ọlọ́run ọba ní ṣe pẹ̀lú òtútà rẹ̀ ní tọ́lọ̀ ọba àlejò lára láti wá ta gbogbo àwọn èèyàn lásìkò yìí kúrò nínú òkùnkùn wọ́n sínú mẹ́lẹ̀ kúrò níbi bọ́ sí ojú ọ̀nà tààrà kúrò níbi orí ibú àgbáyé tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe lẹ́nìí kó lè bọ́ sínú orí ayérayé. ìkẹ́kẹ̀ kó bá bá ẹni náà kó bá wà láti ẹ̀mí tó tẹ̀lé bá tó bá fún ìkẹ́ náà kó gbogbo wọn. kó káyọ̀ àwa náà ẹ̀ ń káyọ̀ ọlọ́mọ bá wọ̀. ẹ ti rẹ̀ pé àtúbọ̀tán tó dáa àtúbọ̀tán dáadáa gbogbo ẹ̀ bá jẹ́ olùkáyọ̀ ọlọ́mọ bá lóde rẹ̀ ẹni tó bá jẹ́ olùbáyọ̀ ọlọ́run ọlọ́run tá a ti kọ́kọ́ òun ni ó ní àtúbọ̀ náà dáadáa o ọlọ́run bá yìí kẹlá ń sọ fún aláàlú kan lè pé ìyẹn nínú ọ̀rọ̀ tó bá bọ̀ wá nínú tó látò lùkù orúkọ ìsàlẹ́pà nínú wa lóòrùn bọ̀ wá ó wá ní eléyìí bá ń sọ fún ọ ní ẹ̀rẹ́ àmẹ́bì nípa àwọn ìlú kẹ́kọ̀ọ́ pamẹ́lì òun làbẹ́rẹ́ ní díẹ̀ ìyẹn ọ̀mọ́ tẹ́lẹ̀ ká tó sọ fún ẹ̀ àwọn ìjọ ọ̀rẹ́ gan-an wọn àti mọ̀ nípa ipá sọ yìí tẹ́lẹ̀ yóò gẹ́gẹ́ bá wà lánàá ìfẹ̀sọ̀ bọ̀. ṣe sùúrù lámúnára wá lọ mọ̀ yìí pé àti bọ̀tán dáadáa o àwọn ikọ́ káyọ̀ ọlọ́run wà lóṣù. gbogbo ẹgbẹ́ tó káyọ̀ ọlọ́run gbogbo ẹgbẹ́ tó bẹ̀rù ọlọ́run bá lọ́kẹ́ káàkiri kọ̀ọ̀kọ̀ àwọn ni wọ́n fi àti dáadáa o àti mọ̀tán dáadáa àwọn olùkáyọ̀ ọlọ́run àwọn olùkẹ̀rù ọlọ́run àwọn ló dé o. jẹ̀mọ́ ẹ wá wo tọ́wọ́ bá lè ra ọkọ̀ kájú pé tó dùn àti mọ̀tán dáadáa olùkẹ̀rù ọlọ́run wà lónìí ẹ wú ọ̀rọ̀ yẹn. a lè kọ́ ọ̀rọ̀ ní o ọ̀rọ̀ ní o pé ọ̀bá ní sùúrù kò lè bẹ̀rù ọlọ́run o àbíkájẹ sùúrù láti bẹ̀rù ọlọ́run o ẹni tí ó kà á fún má jẹ́ bẹ́ẹ̀ má jẹ́ bí ọlọ́run á rí kó tọ̀ jẹ́ olùbẹ̀rù ọlọ́run bá ní o gbogbo ẹni tí ó sì máa ṣe gbogbo ọmọ fẹ́ mọ fẹ́ ọlọ́run á rí kó tọ̀ náà jẹ́ kẹ́nẹ́ ó tọ̀ náà jẹ́ olùbẹ̀rù ọlọ́run bá ní torí pé gbogbo máa ṣe máa ṣe ọlọ́run ó so mọ́ bẹ̀rù ọlọ́run bá ní bàbá pàpàá sì lọ láti mọ̀ sí yìí ojú ìṣẹ́jọ́ yẹ kéèyàn ó ṣe lọ́dọ̀ ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ ọ̀gá tí ẹni tó páyà ọlọ́wọ́ bá ó tòrò bèèrè ó tòrò bèèrè tó pásìkò tí wọ́n táa wà yìí àsìkò táwọn èèyàn ráyè lọ́ni lórí wípé afẹ́ láyé afẹ́ lówó afẹ́ lọ́lá afẹ́ nípò kò táwọn èèyàn ráyè ojúṣe tọ́nà ọba àlejò lágbélé wa lọ́wọ́ ká ti má bẹ́ẹ̀ náà ni níbi má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ọlọ́run

tẹ́bára wọn tẹ́tí ń ṣe bẹ́ẹ̀ kò túnmọ̀ tó kú wọn náà ṣe bẹ́ẹ̀ o torí pé olùkálukú ni ó di ní tọ́ba ṣe ní ọ̀gbẹ́dà ìyáma o ti lágbájá ọ̀tọ̀ ní ọ̀gbẹ́dà ìyáma o tèmi ọ̀tọ̀ o tiẹ̀ náà kàn ní ọ̀gbẹ́dà ìyáma o ayé náà lọ́sọ̀ọ́ kára wa o torí di eléyìí ọlọ́wọ́ bá alẹ́ fi ọlá ń sọ ọ̀rẹ́ kò ṣe ariwo mẹ́tọ́ àjọ ìbẹ̀rẹ̀ ọ̀gbọ̀dọ̀ sí dúró lẹ́yìn àbá tí wọ́n á lè ṣe dúró kò ní lè ṣe gbogbo àjọ náà tó pa wá o lẹ́yìn àbá lè ṣe dúró kò ní lè dára rẹ̀ ta kó lè dà wọn kẹ́kọ̀ọ́ náà bá lè lọ láwọn fẹ́ pápá jùlọ jàmá mùsùlùmí lásìkò tó wá táwọn yìí ọlọ́wọ́ bá lè lọ láfẹ́ lé fún wa àwọn abókẹ́sí ilé wa yìí pé.

ọlọ́ọ̀bà àlejòlá ó sì pèsè ọkọ̀ ojú omi èèyàn gùn tí wọ́n ti la kíni táwọn ti la omi kọjá tó ṣe pé lásìkò wa lọ́kọ̀ sẹ́yìn ká tí ó fẹ́ mọ́ lórílẹ̀ àti pé olè ṣe kí ni lè pa ọmọ rẹ. ó bẹ̀rẹ̀ tó lọ́la jẹ́ òun ẹ̀rọ náà torí pé táwọn tó tí ọba bá jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run bá ọlọ́run náà lẹ́sìn lọ sí ọ̀nà bọ̀ láyé nítorí ohun tí wọ́n tó wọ́n sá olórí bẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run náà ọlọ́run bá tí wọ́n tó àti bọ̀tọ́ dáadáa tó ń bẹ̀rẹ̀ àlùkìyámà òun náà ní àlùjánnà eléyìí tó jẹ́ olùbẹ̀rẹ̀ náà tó bẹ̀rẹ̀ àlùkìyámà tún pé ẹ̀ńtà ìjọba ọ̀tẹ̀ tiẹ̀ òun náà ní gbogbo ẹni tó máa ń ṣe tọ́nà ọba àdìsọ́lá pa wá lálùkù ìjìnà ní tọ́nà ọba àdìsọ́lá fi lé wọ̀. àwọn àlùkò àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run ìdí náà fi jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run ọba náà lélẹ̀ yìí àdìsọ gbogbo tọ́nà ọba àdìsọ́lá náà má jẹ́ díẹ̀ ìlú ìjìnà bí. nítorí jẹ́ ọ̀ràn ọlọ́run yóò máa ṣe kó lè fún wa ní tí ó gbó lórí yẹn náà èyí ó tún máa fi àwọn ẹ̀wá bí àwọn èlì èyí ó tún máa fi ta lẹ́sẹ̀ látara bẹ́ẹ̀ èyí ó máa ti bẹ̀rẹ̀ ọlọ́run wa. lọ́wọ́ bí nípa ń sọ yìí náà pèsè yìí ní ọmọ wò fún péye lè bàtú sí lọ́wọ́ eléyìí tọ́ba kúndúrẹ́sì òun làwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run ni wọ́n láwọn àti ṣe èrè síwájú ọlọ́run wa. torí ìdílé ìtúwọ́n wa fẹ́ jẹ́ kan olùbẹ̀rẹ̀ ọlọ́run wọ́n náà máa tẹ̀ láti ọlọ́run tọ́wọ́ pa ọ́ láti ẹ̀kú ká máa fi ọmọ ṣe gbogbo tó dájú ìlà ó dínà wọ́n ló tún wá fi àwọn èdè eléyìí tó lẹ́kọ̀ọ́ káṣe tó fi hàn ọlọ́run wá tí tó sí tọ́kọ̀ bùgàdà ìjọba iná alẹ́sọ́dẹ́sì tí ó sì lè jẹ́ ẹ̀sìn níwájú ọlọ́run ọba àgbà ẹ̀yẹ́ bí ti ọlọ́run ẹjá jọ máa kọ́ ọlọ́run tó lọ́lọ́run bá jọ fún rẹ̀ ń sọ fún wa ó ní ká máa ronú sí ó ní sáwọn èèyàn ronú sí Kùránì ni àbí ọkàn wọn ti jí pani ọlọ́run tó sọ ọmọ ìyá àbí èyí tó jọra wọn nínú ayẹlẹ ta kàdájú nígbà tá a ti sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run fúnra rẹ̀ ọlọ́run sọ tó jọ bẹ́ẹ̀ nu súlà mi ọlọ́ni anẹ́rì lọ́ní ara rẹ̀ ń máa wà pẹ̀lú àwọn tí wọ́n pe wọn nígbà kí àtìrọ̀lẹ́ tí wọ́n ti wá ojú rẹ̀ ọlọ́run tí wọ́n pẹ̀lú nípa ọkàn pẹ̀lú ọkàn tó má ṣe kú àwọn mọ́tò ojú rẹ̀ kó lọ́dọ̀ wọn mọ́tò ojú rẹ̀ kó pé ìgbé ojú kó lọ́dọ̀ wọn ló máa jẹ́ pé wọ́n náà fẹ́ràn àwọn awọn ayé nìyẹn o ọ̀ṣọ́ tẹ̀lé ayé ní ọmọ ajá o ma ti tẹ̀tẹ̀ láwọn tọ́kọ̀ wọn ti fọ́ o àwọn tọ́kọ̀ wọn ti fọ́ níbi ìrántí ni àti ọ̀tá wọn tó gbéra lè yáàmà wọn bá àwọn iṣẹ́ tí wọ́n ti sì níwájú ọlọ́run ọ̀hún lónìí. iṣẹ́ wọn sọnù níwájú ọlọ́run ọba tó gbéra lè yáàmà gbogbo iṣẹ́ tí wọ́n ṣe wọ́n wà tí kò ní iṣẹ́ kẹta tí wọ́n bá wájú torí ìdí eléyìí bá lè eléyìí náà nínú ọ̀lùkùn àbáwá jù náà ti àgbẹ̀ yìí sínú lẹ́sí wa wọ́n ní níbi ayá yìí ọlọ́run bá náà ní láṣẹ ìpè ní kó fún ẹ̀mí rẹ̀ ní sùúrù níbi gbogbo ìmọ̀ tẹ̀lé àti ọlọ́run bá níbi gbogbo kíni níbi gbogbo ìmọ̀ tẹ̀lé àti ọlọ́run bá àwọn àbùkù ní òdodo ẹjá lọ kàyí pé ayé àtàkọ yìí bá a bá kọ yé tàbá fẹ́ kọlé dáadáa bí tí ò kórí gbogbo ẹ̀ tó ń fún wọn sàlàyé ẹ̀ fún wa mo ń pè ẹ̀dùn ni wọn à lè fún pẹ́lú náà wọ́n ti ní nọ́ọ̀sákà yìí wọn à lè fún ní ẹ̀tọ́ ìtumọ̀ àlàyé rẹ̀ fẹ́yẹ́yá pàpà jùlọ bí ìtumọ̀ rẹ̀ yìí bó ṣe bá a bó ṣe wúlò tó lákòókò tó wá tá a wà yìí lákòókò ká tó ṣe yí pé.

gbogbo wa pátá lọ́wọ́ padà béèrè lọ́wọ́ wa o torí pa àlejò sọ́kọ̀ bá wa lé wọ́sẹ́là ó já mẹ́tò gbogbo wa pátá náà ládàáná jẹ gbogbo adáná jẹ kọ kálá lọ́wọ́ ti béèrè lọ́wọ́ ẹ̀fọ́ ló ti ta àwọn ẹran tẹ́tẹ́ lábẹ́rẹ̀ jẹ sí. torí ìdílé jẹ máa mùsùlùmí tá a bá wọ àyà yìí dáadáa ọlọ́wọ́ bá àlejò ọlá ó kọ́ ọ́ láṣẹ ìpè kẹ́mi ó ṣe ẹ̀tọ́ tó wà lọ́rùn mi kú ọ̀rùn rẹ̀ tó wà lọ́rùn rẹ̀ nínú àwọn ẹ̀tọ́ eléyìí tó wà lọ́rùn tèmi nínú àwọn ẹ̀tọ́ eléyìí tó wà lọ́rùn tiẹ̀ kó kálukú wọn náà mọ ẹ̀tọ́ ká mọ ẹ̀tọ́ kó kálukú mọ ẹ̀tọ́ tó wà lọ́rùn ẹ̀ ká sì ṣe bójú àti bó ti yẹ. tá a bá lọ wò ó dáadáa a ń gbé ọlọ́wọ́ bá bá a lè jọlá ó fi àwọn kẹ̀kẹ́ lọ́rùn àyànfẹ́ wa lórí nínú nínú ẹni ká kí wọn lásìkò kí mùsùlùmí ó ṣe kí ni kí mùsùlùmí ó báwẹ̀ kí mùsùlùmí ó yọ kàkà kí mùsùlùmí ó yọ sí àyè. a lè fún àwọn eléyìí a máa lè fún àwọn ẹ̀tọ́ tó náà fẹ́ẹ́ ká ṣe yìí. bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀tọ́ eléyìí tó jẹ́ àárín ara wa. téèyàn wá ṣe dúró lásìkò yóò kọ̀ lóde o sùúrù ló ṣe fi ọmọ yìí pé ẹ̀tọ́ mi lórí ìyàwó mi mo gbọ́dọ̀ sí sùúrù ló ṣe fún ọmọ yìí pé ẹ̀tọ́ mi lórí àwọn ọmọ mo gbọ́dọ̀ sí sùúrù ló ṣe fún ọmọ yìí pé ẹ̀tọ́ mi lórí àwọn tó fi ni mo gbọ́dọ̀ sí o torí pé kí ni àsìkò tá a ti ẹ̀wà ẹ̀rù kọ́ bá mú pọ̀ bọ́ọ̀ bá ṣe sùúrù bùkátà àwọn fẹ́ sọ̀rọ̀ pé bí ọba ṣe sùúrù bùkátà àwọn fẹ́ sọ̀rọ̀ àbúrò lọ́wọ́ àbúrò rẹ̀ ń túbú mú pé ojúṣe mi ni dandan gbà nílé mi lọ́rùn ìbẹ̀rù ọlọ́run òun náà wà fún wọn pé pẹ̀lú bó búra rẹ̀ ń túrù ṣé ìjọba ọ̀run kọ́ láti dè tó ń gbọ́dọ̀ bá búra rẹ̀ ń túrù ọ̀hún fẹ́ pàṣẹ láti dè o. eléyìí wá ń jẹ́ ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá lè jọ láǹsọ fún wa wípé búra rẹ̀ ń òun ló fi lè ṣe ọ̀rá yẹn ọlọ́run tó o níbi kó mú rẹ̀ sùúrù òun ló fi jìnà sí gbogbo má jìnà sí jìnà sí ọlọ́run tó ní kò jìnà sí o torí di eléyìí gbogbo ẹnìkan ọ̀sán wa náà táwa lọ mọ̀ kọ́nà ó béèrè lọ́wọ́ wa kó láti ṣe é bí mú ọ̀yàwó náà ó mú rẹ̀ sùúrù ni bọ́ọ̀ bá mú

tó sì pààrọ̀ Ramadan tó yanjú tó sì tẹ̀ láti ọkọ rẹ̀ lọ́pẹ́ káàdì kọ̀kọ̀ tó sì sọ abẹ́ ẹ̀ tí ò jẹ́ kí ó jẹ́ tẹnu léjì kọ̀kọ̀ ẹ̀ lọ tó sọ abẹ́ ẹ̀ tí ò jọ jẹ́ tẹnu léjì kọ̀kọ̀ ẹ̀ lọ lákòókò tọkọ nídìí ẹ̀ àníbílẹ̀ ìkéyà ìjẹ́nà tó bá wù ọmọ wọ̀ lọ ẹ̀wùgà èyíkéyà ìjẹ́nà tó bá wù ọmọ wọn tó kó òun lòún wọ̀. ẹ̀wọ̀n kan bí ọjọ́ alẹ́ ti sọ̀rọ̀ yìí ṣùgbọ́n àwọn nǹkan tó so mọ̀ yìí òun náà láti sọ kálukú wa káfúnra wá dúró ọ máa rí gbogbo ọ̀gá tí ọ̀rẹ́ máa jí ọ lọ́wọ́ ìgbẹ́ tí máa sì lè fèlè yìí tí máa sì lè fèlè yìí gbogbo rẹ̀ ń túrú ọba àjẹ́ tiẹ̀ ń túrú ọba tiẹ̀ ìwọ ọmọ náà ń túrú sí ìwádìí pé bàbá la ó fún ayé àyílẹ́tọ̀ rẹ̀ wọ̀n láyà àdúrà ẹ̀ torí pé àlàyé kọ́ bẹ̀. Gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ múra ń túrú àwọn tí ìyàmọ̀ bá pàdé lójú tó ti tàgbé ìwọ́n sọ abẹ́yẹ ya jẹ́ gbà náà ẹ wò eléyìí gbogbo wọn máa jìyà ẹ̀kọ́ lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ àti wípé lọ́la ó padà máa lọ lè jìyà ẹ̀kọ́ jọ ìtàkẹ́kọ̀ọ́

kéèyàn gbájúmọ́ ni o tọ́wọ́ bá ti lè gbájúmọ́ yà ẹ̀kọ́ kọ́ jẹ́ lásìkò tó ẹ̀kọ́ jẹ́ tó bá padà sí ìgbà táwọn kan bá di ọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ yá sí ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni tí wọ́n kọ́ jẹ́ wọ́n tó kọ́ jẹ́ lọ́wọ́ tó ti yíyàwó ó lọ fún ọ̀ lè gbájúmọ́ jẹ́ yẹn nítorí bá rí sí ẹ̀ ó sọ nítorí tó ti dàgbà tọ́ ọ lọ ọbẹ̀ kẹ́kọ̀ọ́ ọbẹ̀ lọ lé ìwé àwọn ọbẹ̀ lọ lé kéwú mo sọ bá kan náà ọmọ àtọ́lánà mo ní ìwọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ yálà ilé wa ilé tó tó ti níyàwó lé nígbà bá lẹ̀ ìdáàmù àbẹ bá ní tẹ́ẹ̀sì kápá fóònù ẹ̀ pa kíni pa fóònù ẹ̀ tó pé gbogbo tó ọlọ́ọ̀kà tó rò ó dúró lórí ẹ títí àwọn ọ̀rẹ́ bá kọ́ ìrẹ́lú tó bá tó bá pé ẹ̀rọ fún àbú

ló wá ní ìjọ tó lè lájú mẹ́kọ̀ọ́ tí ń tọ́ bá rí jẹ ọmọ akẹ́kọ̀ọ́ òṣè kó ń jẹ làkọ́kọ́ ọ̀ràn rẹ níjọ bá rí jẹ nínú ara ìyá rẹ náà ní kébi ọkà ọ̀gá ara ọbẹ̀ kẹ́kọ̀ọ́ ní ọkà ọ̀ gbogbo ìtọ́pọ̀lọpọ̀ kọ́mọ náà lọ́wọ́ ilẹ̀ pé gbàdá ẹ̀kọ́ ẹ̀ lè tọ́ mi kílẹ̀ bíbi sí ogun ọmọ bẹ́ẹ̀ náà ẹni tó ní bàbá àwọn ọ̀tà tó ní àwọn olówó lọ́wọ́ ẹnu ẹ̀ lòun náà wà hùn ẹnu ẹ̀ lòun náà wà hùn ẹ̀yin ọmọ wa gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀já bùrọ̀ wa sùúrù káà bá kúnra wa ní sùúrù ìtọ́jú ọ̀ràn yà ní lẹ́jọ́ o bọ́ ọba kúnra ẹ̀ sùúrù tó ní pé ọba ti fẹ́ ní oúnjẹ ní ẹ̀yìn nìyẹn ọ̀pọ̀ tó ní ṣe sí wá ní wọ́n mú olódo tọ́pọ̀ tó ti bá wá ẹni tó ti jáwé bá náà wọ́n mú fẹ́ eléyìí ó gbogbo wa yọ torí ìdí eléyìí ẹja fúnra wa ń túrú kọ́kọ́ fúnra rẹ̀ ń túrú lórí ìnáwó lórí àwọn ẹbí ẹ̀ kíyàwó náà fúnra ń túrú lórí ìṣẹ̀ lábẹ́ ọlọ́run lábẹ́ ọkọ ẹ̀ kọ́mọ náà fúnra ń túrú lórí ìdájú mẹ́kọ̀ọ́ àti ìmọ̀ báwọn òbí ìdí ni wọ́n ń pamí lábẹ́ ó lè gbìyànjú ọ̀tẹ́ra máa gbìyànjú oorun mára ìwọ náà ló ń jẹ́ ìrẹ̀ lọ́jọ́ ọ̀la اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه الحمد لله وسع كل شيء علما وقهر كل مخلوق عزة وحكما والصلاة والسلام على من جاهد في الله حق جهاده نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فاعلم عباد الله أن هذه الآية تأمرنا كما قال سيدي ابن ناصر الزيدي أن الله تعالى يأمر نبي الله صلى الله عليه وسلم بالصبر في جميع أوامره ونواهيه فإن لم تصبر لا تقوم بالواجبات وإن لم تسجد لا تنهى نفسك عن المعروف عن المحرمات ولذلك قال تعالى واصبر نفسك يبدو أنه من دعا لجام فرملة صبري يقع في صيد الشيطان فعلى الأولاد أن يصبر بنينا وبنات فإن فإن عدم الصبر يؤدي إلى ممارسات الأخلاق السافلة كما كانت معروفة في المجتمع وفي الآية أيضا وجوب الوصول سورة المؤمنين الذين يعبدون الله ويخافونه في جميع أوقاتهم ويقدمون طاعته على آوائهم وأن نبتعد عن طاعة من قبل قلبه عن ذكر الله الذي يتبع وكان أمره فرطا أي كان جميع آلاله جائحة هالكة أرقى يدعو لهم ọlọ́run ọba tó ṣe wípé ìmọ̀ rẹ̀ kárí gbogbo nǹkan yányá jàmá mùsùlùmí eléyìí ẹ̀kọ́ máa ronú kí máa ronú lórí ẹ̀kú ọlọ́run máa ronú lórí ẹ̀ o tó ọlọ́run ọba wa yóò mọ nǹkan kan tì gbogbo nǹkan pátá ló mọ̀ yányá tó bá dájú bẹ́ẹ̀ ẹni tí ó taburú tí ó kóhun tápamọ́ ní kọ̀kọ̀ tọ́lọ́run wà mọ̀ gbàgbé ẹ̀kọ́ òòlù kápamọ́ láti taburú tọ́lọ́run ọ̀sà ìmọ̀ ẹ̀kọ́ ìjìnlẹ̀ taburú ti dé nìyí bákan náà ọlọ́wọ́n bá wà yìí ọlọ́wọ́n bá yìí kọjá pẹ́lá kan wà rẹ̀ fóun pàtàkì òun káńsà ló wà bọ́ bá àbẹ́rìsà ẹ wò ó bó ti jẹ́ sí wípé agbófinró kò síbi tí tó gẹ́gẹ́ bí ìtọ́sẹ̀lẹ̀ nínú àwọn wọ́n ni náà àwọn mínísítà tó púpà rẹ̀ yí pé ara àwọn tí darí nàìjíríà lò òun kọjá òfin tí a lè mọ́ ọ̀gá sọ́jà kan tẹ́lẹ̀ yí pé gẹ́gẹ́ bó ti yẹ kó rí òun náà lọ́gá sọ́jà fi ẹgbẹ́ ọ̀gá ẹ̀rí a lè mọ́ ni o mo ń ṣiṣẹ́ lábẹ́ òfin bó ti yẹ kó rí nìyẹn ṣùgbọ́n bí tí wù kó rí ṣé gbogbo sọ́jà bí gbogbo àwọn ọ́fíìsà ló lè kó ìgbóhùn ṣe kó di yẹ ṣé ṣé gbogbo ọ̀rọ̀ tó bá ti rí wúrú wọn wọ́n máa gbà ní ayé nìyẹn ma kódà kó tún jẹ pé ó ti láwọn kan tó kó sára pẹ̀pẹ́ tí wọ́n bá rí ọba yẹn wọ́n máa gbà ní torí gbogbo kẹta ọ̀pọ̀lọpọ̀ ayé lóbi máa léyìn ẹgbẹ́ káàdì wọn wáyé náà máa gbà gbogbo àwọn àjọ ọ̀pọ̀lọpọ̀ wọn wá káàkiri bàbá jùlọ àwọn tí wọ́n jalè ìdí wọn máa wá kiri o tó wọlé kéèyàn máa tọ́ ara ẹ̀rù kó orí wọn báyìí kó orí wọn báyìí kó ojú wọn yàgbé ara ó kọ́ wọn gan ó ti mú ìrìnàjò ara rẹ̀ ni ó lè ó pè tí ìjọba ní nígbà míì tó bá rí ẹ̀rù abẹ́rẹ́ òun kọ́lọ̀ kọ́mọ́ wọn sí wa ààbò rẹ̀ tó dájú pé kọ́mọ́ wà pẹ̀lú wa ṣùgbọ́n ti gbogbo ẹ̀ lọ ẹ̀dá kan ọ̀wá já lábúrú títí kọ́lọ̀ ọba àyọ̀ wá ṣe kí o wọ́n wá dẹ́rù bọ́ lọ́hùn títóbi ọlọ́run ọba yìí ló dẹ́rù bá gbogbo àwọn ẹ̀dá pátá torúkọ̀ náà lọ́ba tó pàtàkì ọba òun ọba borí borí tó borí gbogbo kan ọba tó ẹgbẹ́ ìdájọ́ rẹ̀ náà sì ni ìdájọ́ tó ti gbogbo ìdájọ́ lọ. ìka ìfẹ̀kọ́ máa bá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam jàmá mùsùlùmí ẹjá lọ mọ̀ wípé níbi ayé àtàǹsára ìfúnra wa lọ́wọ́ yìí ọlọ́wọ́ bá adé fiọlá ó pa wa náà lábẹ́ ó ti pa nẹ́bí lábẹ́ ni o. lẹ́yìn tá a sọ wọn pẹ̀sí nínú túbọ̀ alákọ̀ọ́kọ́ rúkà àbáwájú náà sọ̀rọ̀ àfẹ́ yìí wọ́n sọ fún wa níbi ayé àyíkọ́ ọlọ́run sọ fún ànẹ́bí wípé ìlà ànẹ́bí

bẹ́ẹ̀dì ni kó o tètè kájú lọ bí sẹ́hùn náà kò pé kọ́ kájú rówó àbọ̀ bẹ́ẹ̀ kó o tó wá kájú rówó kò pé pé owó yẹn ọkọ̀ láti ṣàǹfààní tọkọ̀ mọ̀ bí ẹni lọ́pẹ́ kó tó lù tó sẹ́ni tí tí a sì fi ọlọ́run wa tọwọ́ wá lò lè ṣe sùúrù pẹ̀lú ọlọ́run wa pọ́ǹkájú ọbẹ̀ lówó pọ́ǹkájú ọbẹ̀ lọ́lá pọ́ǹkájú ọ̀pọ̀ ìkò ìyẹn ní ojú ẹlẹ́ sí ọ̀nà ìyẹn ọlọ́run ọba mà yí pé àìní sùúrù òun ló bá o téèyàn ọba ti lè ṣe sùúrù èèyàn ní lè ṣe àwọn tọ́jú ọ̀ràn ìyẹn ọlọ́run tó fi lè wà lórí o téèyàn ọba lè ṣe sùúrù kó mú ẹni rẹ̀ ń sùúrù ó lè lẹ́yìn bàtà ní owó rẹ̀ àdúgbò bẹ̀rẹ̀ rẹ̀ sùúrù nígbà tó kó owó kékeré jọ tó wá ní kọ́ lọ bàtà ń bẹ̀ ó ti pé tọba tó wá ti pọ̀ dáadáa tí wọ́n bá kó kàkà náà jẹ́ lọ́pọ̀ lójú ẹ̀ àìkọ́ owó lọ́sọ̀ ń wo ilé àti inú wa nílò kí nǹkan yọ twenty thousand naira wọ́n tó ti lóòyẹ̀ ó fi ten billion ọwá sí twenty thousand nínú mílíọ̀nù kọ̀ọ̀kan nínú ten billion ó tó tó nítorí ọ̀rọ̀ ọ̀gá owó tó wọlé lẹ́yìn tó lẹ́yìn náà owó tó tẹ̀síkà torí pé tá a bá wọ ten billion. á rí pé owó ti pọ̀ mẹ́ ló ti dowó ojú àwọn tá a jẹ́ ni one million fi one million jọjú náà sí ọ̀rọ̀ one million kọ́ láti tó táàrí sọ yìí náà kọ́dà one billion náà ti ń jẹ pẹrẹ díẹ̀ díẹ̀ one billion ó lè ní ti ń jẹ pẹrẹ díẹ̀ díẹ̀ torí àwọn tọ́ra one billion one billion bá ti sọ torí ìdílé yìí tẹ́tí mo sọ fún yìí kí wọ́n ní ìlú ẹ̀fẹ́ lásìkò gbà one million tó bá dákọ̀ one million mo lọ́ ti pé lọ́dún kan owó tá à ń sọ yìí náà ọ̀rọ̀ tó sì ju ọ̀rọ̀ bí n tó lé lọ́gbọ̀n ọdún bí ẹ̀ náà ni o tí ọ̀rọ̀ tó lé lọ́gbọ̀n ọdún bí ẹ̀ náà nìkan ti sọ yìí bí a ti bá kó tọ̀. Báyìí ìyá kan wá kó owó kan wa ká bá pamẹ́. Lọ́dún náà, gbogbo ọdún kó náà sí sọ́kà báyìí. Gbogbo bó ga tó lọ́dún tí ń sọ yìí. Nísì ti wípé gbogbo owó yẹn lọ́dún wo mi ti kó pamẹ́ ní oṣù tó tọ̀ ní ara ń tọ́jú owó tó tó wọn fẹ́ fi ra ẹrù ọmọ níyàwó náà fẹ́ fẹ́ ògbúyàwó. jàmá nígbà tí ó di àwọn ọdún bíi mélòó kan sẹ́yìn ṣé mo sọ fún yìí pé abẹ́ tíráàbù ńjọ kan ẹgbẹ́ ọ̀rẹ́ wa ó tíráàbù wá nàìjíríà wá sọ àgbà owó ta níbi owó kan one million àpò bàdínà ìlú fún one million bí. mo jẹ̀ pé kù yẹn jọ yẹn dọ́là ni o. one million àpò bàdínà ìlú kò sí àpò bàdí tó kó wá mílíọ̀n dọ́là bí tó fi kó wá tí wọ́n ní ọmọ sọ̀rọ̀ pé bílíọ̀n tó súnmọ́ ní ìsìláàtì tó kàwáyé ìgbà ọ̀bẹ lọ́wọ́ bá àlejò ọlá mọ́tì àmọ́ bá wọn gbọ́ owó lásán rọ̀ fún àwa náà káyè tuntun lọ àbẹ̀rẹ̀ kù rọ̀ áfíì rẹ̀ fún àwa náà tọwọ́ wá rọ̀ fún ajá lè tuntun ọ ni o ìlà àbẹ̀tì kẹyà ara hàn rọ̀ fẹ́ ìgbọ́n bí a ti lọ ń bẹ̀ yẹn òun ni pé ó pọ̀ ní ara o tó o bá pẹ̀ ní àti náwó sí ìdí ẹ̀sìn máa lágbára tọ́wọ́ wọn lò lè ṣe bẹ́ẹ̀ ó rí i pé ọkàrà máa ya pàṣẹ ọlọ́run fẹ́yàn bá ti lè ṣe sùúrù náà ó nílé kọ̀ fẹ́mi rẹ kó mi tọ́nà ṣe léwọ̀ tọ́nà ti tọ́nà àrùkọ̀rá ní pé bọ̀ní rẹ ń sùúrù o ìjà láti wá sọ yé pé ajé sí wípé nínú àyà yìí gbogbo ẹni tí ìjánu bírèkì sùúrù rẹ bá ti sọnù hàn yóò kó sọ́wọ́ èdè o yóò ní àṣírẹ́ǹtì sọ́wọ́ èdè Tẹ̀rẹ̀ pé mọ́tò tí méjì rẹ̀ bá já, kọ́ wá tó lọ jẹ́ ọwọ́ fírì, tẹ̀rẹ̀ kò sí tí ó múlẹ̀ ilá mẹ́wàá yìí mọ̀rọ̀ kùlókù. Kí ìṣẹ́kọ́ mọ́ já nàmọ́ lẹ́nu ni o. Torí wọn, tí ìjánu méjì sùúrù rẹ̀ ti wá já, mọ̀ ikọ́ kò sí tí ó já nàmọ́ lẹ́nu jù jẹ́ jánu ó bọ́bẹ̀ ti lè já ọmọ ìsúná jàdú o ó sọ wọn gbogbo àwọn ọmọ ń sùúrù lọ́kùnrin lóbìnrin wa ń ní sùúrù torí ibi sí sùúrù yẹn ibẹ̀ máa lọ àwọn ìwàkiwà àwọn gbogbo ọmọ ti kéne wọ́n ti tí ò tí kúrò tó báyìí kí n tó dé ojú bí yìí nìkan tí mo sọ yìí arákùnrin kan bẹ ọmọ ibo lẹni tí mo sọ yìí kò tí ẹbí kò iwájú ilé lọ́dọ̀ wa náà ní ti ń kọ́ọ̀lù ìjọ náà ìta àmọ́ sí ni pé ṣe tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọdún mẹ́jọ sẹ́yìn sí if you like to join us in that business. business táwọn ṣe to change you. So I fẹ́ join àwọn ní business táwọn ṣe nísìn tó wọ́n bẹ̀rẹ̀ pé which business are you talking about business wo ló tún sọ báyìí ló bá ń sọ kidnapping ló ṣe kidnapping tó o bá lè join àwọn níbi ilé ilé tó tún mú wá nìyẹn o kì í wá ju kidnapping ti ti wọn láti kidnapping kéde pé bóyá ká máa gbébọn lọ sí àwọn èèyàn.

bẹ́ẹ̀ náà lọ́mọbìnrin gbogbo ọmọbìnrin dológbó gbogbo ọmọbìnrin dolówúkọ̀ gbogbo ọmọbìnrin ta fẹ́wó torí kíni torí páwọn náà fẹ́ sáyé àwọn náà fẹ́ sáyé wọ́n ti tó àwọn tán tó wá ń ṣe kíni wákùwà tí ìrìnàjò ń ṣe gbogbo ṣẹ́ burúkú yẹn ló fún kọ́ wọn òmí ìlọ́wọ́ ẹgbẹ́ kẹgbẹ́ òmí ìlọ́wọ́ ẹgbẹ́ ìmèrè òmí ìlọ́wọ́ ẹgbẹ́ àjẹ́ torí kó tún fẹ́ solóso abẹ́nìkan torí kọ́ bẹ́ẹ̀ ń dológbó ó tún lọ wọ ẹgbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ọbẹ̀ ń bẹ lọ́hùn ni o ó tún wá tún lọ wọ ẹgbẹ́kẹ́gbẹ́ torí kéde torí pé táwọn ọmọ yahoo bá jí àwọn fún ọmọ ìbílẹ̀ yìí ìjọba ìdó ó sì bẹ́ẹ̀ fẹ́ lọ́hùn náà ni èyí wò túmọ̀ sí pé kò ní fara ilé ẹ̀kan bá ti ṣekúṣe o ṣùgbọ́n kẹ́kọ́ sáàtì ẹ̀ mọ́tì lòun òun ni tó tún lọ wọ ẹgbẹ́kẹ́gbẹ́ bí jẹ̀má èwo lọ́dà nu méjèèjì kò sí ìtọ́ bá amúnú ẹ gbogbo ẹ̀yọ́ ọmọ ẹja ń ṣe sùúrù ní bàbá lè ṣe sùúrù òun láti yàgò fún gbogbo tọ́lọ́wọ̀n bẹ́ẹ̀ o nínú ayé àyíká kan náà ní parí a rí i pé ó ti ṣẹlẹ̀ fẹ́mi àti ẹ ká máa bá àwọn olùgbọ́ náà bá gbọ́ lódodo rìn ká máa bá wọn ṣe àwọn tí wọ́n ń sin ọlọ́run ọba tí wọ́n ń páyọ̀ ọlọ́run tí wọ́n sì ń lo àkókò wọn lórí ìbìtẹ̀ láti ọlọ́run tí wọ́n sì máa fi ìtẹ̀ láti òfin ọlọ́run ọba síwájú lórí ìbẹ̀nu wọn kìí ṣe ìbẹ̀nu wọn tẹ̀lé rárá bákan náà nínú ayé yìí káyàgò fún ma bá gbogbo àwọn ẹni tí ọkàn tí wọ́n ti fọ́ títọ́ ọlọ́run ọba àwọn tí wọ́n rántí ọlọ́run àgbọ̀nà bá rọ̀ ọ̀rìn bẹ́ẹ̀ ni o àwọn tó lè fọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ kó sì gbọ́ ẹgbọ́n mi yóò gbogbo ẹgbẹ́ ẹgbọ́ bá ti ń bá rìn tó lè fọ́ tó gbogbo fi ọlọ́run ọba kó sì là o lè ti kiri kabúra ọ̀sọ̀pọ̀ ọ̀pọ̀lọ́wọ́ àtẹ̀yìn gbogbo àwọn tó bá ti láwọn jìnà sí wọn orí pẹ́fẹ́ ẹnu wọ́n tẹ̀lé yẹ o gbogbo ẹgbẹ́ pẹ́fẹ́ ẹnu ní tẹ̀lé mọ́ bá lọ àwọn èèyàn bẹ́ẹ̀ dé o torí pẹ́lú àwọn ọmọ yẹn ọ̀rọ̀ wọn gbogbo tẹ́ wọ́n kọ̀ mọ́ wọn lọ́wọ́ jọ òfin ni o ẹni àbá ti bá rìn òun náà lè yan jọ o torí ìdílé ìjàmbá mùsùlùmí ẹ̀kọ́ lọ́kùnrin lóbìnrin wa lọ́mọdé lágbà wa

اللهم اغفر لنا وبرامتك اللهم اغفر لنا وبرامتك اللهم انصرنا ولا تنصر علينا اللهم آمنا في بلدنا بلد نيجيريا اللهم آمنا في بلد في دولتنا بلد نيجيريا اللهم آمنا في ولايتنا ولاية أولو اللهم آمنا في بلدنا بلد وما مجاورها اللهم آمنا في دارنا وفي بيتنا وفي غرفتنا برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين اللهم اشف مرضانا اللهم اشف مرضانا اللهم اغفر امواتنا واموات المسلمين في مشارق الارض وغاربها برحمتك يا ارحم الراحمين برحمتك يا ارحم الراحمين اللهم ربنا اتنا من لدنك رحمه واجعل لنا امرنا رشدا اللهم ربنا اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين إماما اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه